نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه وخليله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 من أقرب العبادات وأجل القربات وأعلى منازل التي ينال بها العبد الدرجات عند رب الأرض والسماوات أن يقبل بقلبه على الله سبحانه وتعالى وأن يتأهب لما أمر الله به سبحانه وتعالى ورضي به من الأعمال الخيرات والقربات الجليلات التي ينال بها العبد منزلة رفيعة ومكانة شامخة عند رب العزة والجلال معاشر المؤمنين نحن في الشهر الثاني من من الشهور التي خلقها الله سبحانه وتعالى وجعلها أشهرا معروفة معترفة عنده سبحانه يقول الله عز في علاه إن عدة الشهور عند الله إثنى عشر شهرا في كتاب الله الآية ومن أشرف هذه الأشهر شهر رمضان شهر مبارك شهر القرآن شهر الإحسان شهر القيام والصدقات والخيرات ومنال وشهر منال الدرجات عند رب العزة والجلال فهذا الشهر لا يخفى على أحد من الناس من البشر يعيش في الأرض وفي أوساط المسلمين إلا وهو يعلم أن هناك شهر يقال له شهر رمضان ناهيكم أن الله صرح باسم هذا الشهر في كتابه العزيز قال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان شهر رمضان الذي يعتبر فرصة العمر فرصة العمر وكان النبي صلى الله عليه وسلم يحا يحض أمته وأصحابه على تأهب له والاستعداد والاستقبال له بما ينبغي كالتوبة الصادقة النسوح وانشراح الصدر وانشراح الصدر والإقبال بالفرح والبهجة وغير ذلك مما ينبغي أن يستعد المسلم استقبالا لهذا الشهر المبارك وهذه الأمور التي نريد أن نشير إليها في هذه الخطبة فنسأل الله جل وعز أن يبلغنا هذا الشهر المبارك يا رسول الله أكيسي ní kótóbá wa léni òun náà ní ìpalẹ̀mọ́ de oṣù àwẹ̀ Ramadan ẹ rí i pé ó gbajúmọ̀ láàrin àwọn èèyàn tó ṣe Ramadan kódà ó fẹ́ dàbí ìgbà tó ṣe pé ẹ nífẹ̀ẹ́ fura fáwọn èèyàn ní àmójútó àkàkún àwọn oṣù mùsùlùmí oṣù ojú ọ̀run oṣù islam tó gbà tí Ramadan náà bọ̀ tí bá ti ń koṣù méjì kọ́dà lómìn tí ò ìgbà wo lóṣù yọ tẹ́lẹ̀ lòun ló ti máa fura pé ṣékèṣe ti rájàbù ni ẹjá ìtì máa kà á o torí àwọn awuyewuye torí pé àwọn ẹ̀ka kan tó ń bẹ الملبسون على الناس المثيرون للفتنة للأنام àwọn kan bẹ́ẹ̀ tó bá ti di wá àsìkò yìí làwọn gbé fitinà jáde a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ ní ọjọ́ báyìí gbogbo àwẹ̀ tí wọ́n bá mú kó tó di ọjọ́ báyìí ó wà kántábì irọ́ níjẹ́bẹ̀ àwọn kan bẹ̀ báwọn ẹni àdánwò ni wọ́n fún àlùmọ́ ànábì tó sì jẹ́ wípé ọ̀rọ̀ oṣù yìí ẹ̀sìn ni bíbẹ̀rẹ̀ àwẹ̀ ẹ̀sìn ni i gbogbo ntẹ̀yìn ó ṣe tí ó kọ́ wọ́rin pẹ̀lú oṣù Ramadan yìí kò wá sí kankan nínú ẹ̀ tí ò jẹ́ nǹkan ńláńlá òun ló fà àwọn onímọ̀ ìgbà tá a fẹ́ kí láà lè pé orí ọlọ́run ọba ti ń bẹ níbi kí Ramadan ọba yẹn láyé wọ́n ní ká máa pè ní fursatul umur opportunity sẹ̀mí ayé kan ló tún dé yìí o ìyẹn sẹ́kù ìyẹn sẹ́kù ìyẹn bẹ ìyẹn fìràn kan níjẹ́ òní wọn sìnkú títẹ́ èèyàn bá kọjá bò kọjá ní bò kànjẹ́ pọ̀pọ̀lọpọ̀ bí nǹkan ọ̀bá kànyàn èyí débẹ̀ ẹ̀ dé tẹ́gbà míì ẹ máa béèrè pé àmọ́ ṣé òkú tiwa lélẹ́yìn ni àbí ti àmọ́ ìdè èwo ni àwọn èèyàn ti èwo ti wà bí ṣe wọ́n ń ṣẹlẹ̀ gbogbo ìgbà nù. kulla yawmin huwa fi sha'n akọ́lẹ̀ ẹ̀yìn ẹrú jòjòjúmọ́ ni àwọn èèyàn nísìn gólíkà mọ́láfùhùn wọ́n ti tìwé tiwọn níta wọn jẹ ìtẹ̀yẹ jẹlẹyẹ ti gbé fòbà yẹn àwọn tó ṣẹ́kù lórílẹ̀ tá a lọ tá a ń bọ̀ la ní opportunity láti bẹ ọlọ́run pé hey opportunity fẹ̀mí ayé kan ní tó ń bọ̀ yìí bó o láti bẹ olúwa kó má ṣe é lè wọ̀ wá eléyìí nínú àwọn ọ̀nà tẹ́rù fi wá pèsè de Ramadan tó ṣe pé ìpèsè yìí gan ẹ̀sìn ni ẹ̀sìn ni o ṣe mú káwọn àbádà kan bẹ ó ní àwọn ní gbọ́dọ̀ ṣe dè Ramadan olórí ni nínú ẹ̀ èèyàn palẹ̀ mọ́dé gbogbo ẹ̀sìn ni o gbogbo ẹ̀sìn ni hajj èèyàn palẹ̀ mọ́dé kọ́dà ẹ̀ wo wákàtí márààrún ẹ̀ẹ̀kan lè rí yàn yóò ti wo pé ah, àsìkò òun fẹ́ tó yẹn ń ṣàlùwàlá yẹn mọ lọ sí mọ́sálásí kí yẹn náà fìlà dà jẹ́ sẹ́ni gbogbo tí ń ṣe yẹn ẹsẹ̀ kọ̀ọ̀kan tí ń gbé akaṣọ ni gbogbo ẹ̀ ló ní ládàá ó constitute ládàá níwájú ọba allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni èyí tó wá jẹ́ odidi oṣù nínú gbogbo ìjọsìn tọ́rọ̀ wọn bá ṣe lófin pátápátá kò sí èyí tó dàbí oṣù ramadan min haythu al-adad kò sí gbogbo yòókù ó lè jọjọ gbàtó débi iṣẹ́ hajj ó ní àyàmá ma'lumat lóòótọ́ ti rọmọdánà náà àyàmá ma'dudat òun náà ló ń kà ṣùgbọ́n ojú ọlọ́run ṣahar ṣahar ramadan odidi oṣù ni òun ló fi jẹ́ pé oṣù ramadan òun ló lóore jù nínú àárín oṣù méjèèjìlá tí ó mímọ̀ níwájú ọlọ́run ẹ̀rí pé àkíyèsí ó pàtàkì o à ń sọ pé ó jẹ́ mímọ̀ níwájú ọ̀lọ́ tó bá di mùsùlùmí pé oṣù ọlọ́run ọba recognize ebi oṣù ṣáà Ramadan ló wí inú Al-Qur'an nìyí èèyàn gbọ́dọ̀ sinú rò gbogbo oṣooṣù ọlọ́run ọba náà ní rárá o wọ́n sì wí o gbogbo àwọn àfọwọ́dá èyí tó gbajúmọ̀ lóde òní láàrin mùsùlùmí January February March nǹkan nǹkan láwùjọ tiwa yìí àwọn míì bẹ tí wọn ò mọ àwọn tó lóṣù tiwọn lọ́tọ̀ àwọn míì ń sẹmí oṣù tiwọn lọ́tọ̀ àwọn míì sì ń sáré kóṣù táwọn náà gbajúmọ̀ ṣùgbọ́n gbogbo oṣù yẹn níbo náà ti rí níbo náà ti ń hún lọ́wọ́ ara wọn ni àmọ́ oṣù tọ́lọ̀ wọn recognize ẹnu àyà yìí nínú suratu at-Tawbah tolúwa ní inna iddata shuhur òǹkà oṣù lọ́dọ̀ wọn ọlọ́run ìtìnà àṣàrọ̀ oṣù méjìlá ni tí mùsùlùmí bá fẹ́ wádìí tọ́da òwúlà wa mọ̀ ṣe jẹ́nárì ni méjìlá lòun náà ṣé táwọn kùtùbíyà ni àwọn ará mísírọ̀ ni méjìlá lòun náà ṣé táwọn ará Paris ni táǹkà níjọ́ méjìlá làwọn náà ń kà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó lè mọ́ wa dàrú ẹ wá wo àwọn orúkọ kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n ọba tó gbé àwọn orúkọ yìí jáde pé ṣáàrù Ramadan oṣù ti Ramadan èyí tó fọ́ọ̀lù sí oṣù kẹsàn-án gẹ́gẹ́ bí ó ń kà wá bóṣù ṣe wá rí bóṣù ìbádà rẹ̀ ṣe tó yẹ tó jẹ́ ọba oṣù èèyàn gbọ́dọ̀ wá palẹ̀máde o sẹ́rí palẹ̀má yìí òun la fẹ́ rárá pé àkíyèsí pé kí ló yẹ kí mùsùlùmí ó fi palẹ̀máde oṣù àwẹ̀ Ramadan láwùjọ mùsùlùmí oríṣiríṣi ni èèyàn ń rí wàláhì àwọn èèyàn dá oṣù Ramadan kọ́dà ẹni tí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí àwọn kẹfẹ́rí gan ẹni nígbà míì wọ́n máa ké gbàjarè pé ah wà á ti di Ramadan ní gbogbo àmọ́mọ́ àwọn náà tún máa kíyàn láwọn tí èyí ṣe mùsùlùmí ṣùgbọ́n àkíyèsí ni pé ìjẹ́ kíkí gangan ni kókó àbí kí ni ìtumọ̀ kéèyàn palẹ̀mọ́ de nǹkan tí ó fi jèrè rẹ̀ níwájú ọlọ́run àti pé palẹ̀mọ́ yìí òun ní ràn yàn lọ́wọ́ nígbà tó fi ibà dé yóò jọ rọrùn gbogbo àwọn sẹ́ẹ̀rì nǹkan tí yìnyín ọba palẹ̀ má dé tó bá dé ẹ̀rí ẹ máa wo bọ́dọ̀ máa sọ ti máa ń sọ pé wàtàdáwádú ẹ pèsè gbà tó dọ̀rọ̀ ṣe hajj gbà tó sì sọ̀rọ̀ ogun ó ní wàláwó àrọ́dó kòrójà làádúláhù ọ̀dà wọ́n bá ní kàn ṣe ni tó bá ṣe pé àwọn àwọn tí náà sì kéyìí wọn ò bá palẹ̀ má dé kò rújú nínú ẹ̀sìn wa àwọn ìjọsìn kan bẹ wàláhì yẹn palẹ̀mọ́dé yìí kò sì sin tó burú kẹfẹ́ akó palẹ̀mọ́ ṣùgbọ́n ṣé akó yìí gbólóhùn yìí ni àbó ní tí yẹn fi palẹ̀mọ́ dé tabanika wọ agba ní táwọn yẹn fi ń palẹ̀mọ́ dé oṣù àwẹ̀ Ramadan láwùjọ tiwa abáwọn àwùjọ míì náà èèyàn rí wípé ọ̀gọ̀rọ̀ rẹ̀ kì í ṣe ń tọ́ yẹ kí èèyàn fi palẹ̀ má dé oríṣiríṣi ẹni tí wọ́n máa sọ̀rọ̀ oúnjẹ pẹ̀já ara ń jẹ́ lé nkankan ẹlòmíà ní à ah, tètè máa jẹ́ gbogbo ẹ̀ torí tó bá ti di inú Ramadan ọ̀ padà rù náà ni kó o tó rù tí onígbà tó fi Ramadan ló fi dé gbogbo ìpalẹ̀mọ́ ẹlòmíì nù gbogbo ọ̀ padà balance ẹ wo bí kí n ronú lọ jíjẹ jíjẹ jíjẹ lélẹ́yìí òun náà ti lóun palẹ̀ má dé tó sì jẹ́ pé oṣù yìí oṣanla muhammad sallallahu alayhi wa sallam kó lè rọrùn nínú ṣẹ́kímà tó ń ṣe ọlọ́run fi pọ̀ láwẹ̀ gbígbà nínú ṣàbánì yìí torí pé ìyàwó àìsàn ni òun ò rí oṣù kankan tábà yọwọ́ ramadan náà kúrò tàbí ń pọ̀ láwẹ̀ gbígbà tó ju èyí tá a tún wà bẹ́ẹ̀ lọ ṣàbánì wọn ni torí wípé yóò lè pìrìpìà ara ìpalẹ̀mọ́ ànábi pè ní oṣù gbàgbéra ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń gbàgbéra nínú oṣù ṣàbẹ́n yìí ànábi ní nínú rízìn tí mo fi ń pọ̀ láàwẹ̀ àwọn sàbí kan ní tẹ ẹyọ ẹyọ báyìí lẹ́ẹ̀rì adéfò Usama ibn Zayd tẹ báyìí ó rí àkànnàbì ṣìnù nínú oṣù ṣàbẹ́n ọwọ́ o torí kò tún gba oṣù kan péré tó ju Ramadan náà lọ ṣùgbọ́n ìtì pọ̀ gbogbo eléyìí náà ara ń tẹ̀yàn fi palẹ̀ mọ́ ni òun náà ni tajhizu ar-ruh wal-jasad ẹ̀mí àtàrà mo sọ pé tabaníkà wo ọ̀nà wo làwọn yẹn gbà palẹ̀ mọ́ oríṣiríṣi láàrí kọ́dà láwùjọ ti wà yìí oríṣiríṣi la máa rí ẹlòmíì kọ́dà rẹ̀ máa gbọ́ àwọn obìnrin kan máa fi ṣàwàdà pé à ah, ẹ mọ̀ á sì máa lọ lọ lọ́nu á máa lòdì káàkiri náà ni àwọn dáná ni ó là ń já a wọ́n fi Ramadan wọ́n fi ṣe kí ni o wọ́n fi kọ́ ti à ń lò de à ń lọ náwó à ń lọ kíní kan fẹ́ ẹ sáàjì àti ń tàṣe gbogbo náwó yìí náà ọ̀fẹ́ bírèkì Ramadan ni ó là wá ń jà àwọn náà ń palẹ̀mọ́ tó wọ́n sí ṣùgbọ́n sí gbogbo eléyìí ìjẹ́ palẹ̀mọ́ tó wà recognize ni níwájú ọlọ́run tí ó ràn yàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni lọ́pọ̀lọpọ̀ láwùjọ àtàbáyé bìtẹ̀síyìn masajid ẹ̀rí táwọn mẹ́wọ̀n sọ pé àwa náà gbọ́dọ̀ kún mọ́sálásí tí wá o ẹ̀yin náà wo mọ́sálásí òde lágbájá mọ́sálásí òde tàmàdò wọ́n ti kún kí làwọn náà ẹ̀jẹ̀ káwọn náà ẹ̀já chẹ́ǹjì àgọ́ mọ́sálásí ẹ̀já chẹ́ǹjì ọ̀nà wo ló lè fi di ẹ̀sìn tí òfin ní di tí ò nítumọ̀ níwájú olúwa lóòótọ́ oṣù yìí oṣù oṣù alálùbáríkà ni oṣù rẹ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn ọ̀nà kan gbà palẹ̀ mọ́ kí ni àníyàn ṣé káwọ fún wọn ti kun mọ́sálásí lágbájá àwọn náà gbọ́dọ̀ kun tiwa wọ́n ti change dẹ́gbà wo mọ́sálásí sóró wọn wọ́n ti change àwọn náà gbọ́dọ̀ ṣé yìí wọn ní àbí ṣàìrọ̀ yìí ká bàbàrà ń tọ́lọ́ wọn bá bàbàrà wàláì kò sí tó burú bí kéèyàn tó mọ́sálásí ṣe kó ṣe bọ́lọ̀ bá ṣe fún yàn lágbára mọ́ àmọ́ ká má sọ di fáàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tó wá kàn wá tá a fẹ́ pè àkíyèsí sí sẹ́ni nínú ẹ̀sìn wáyé àwọn ọ̀rọ̀ míì èèyàn lè sọmara ìṣẹ̀ látara pé tí n bá ti mọ nǹkan tó yẹ kéèyàn ó ṣe nǹkan tí ó yẹ kéèyàn ó ṣe èèyàn ò lẹ̀ kọ́ra bí èèyàn máa tán mo sá ti mọ nǹkan tó yẹ kó ṣe nǹkan tó yẹ kó ṣe yìí òun lèèyàn ó mójútó kí wàá lọ jẹ kí mùsùlùmí ó ṣe istiqbalan li láti fi pàdé oṣù àwẹ̀ Ramadan yìí tó fi jẹ́ pé ìpalẹ̀mọ́ yìí yóò sì máa di ẹ̀sìn yóò máa di ẹ̀sìn kó di pé oṣù yìí dé yàtọ̀ sí yẹn yóò wá ara yàn lọ́wọ́ láti lè jẹ́ kí oṣù yìí kó báyàn ní ọ̀nà tí ó fi tí ó fi rọrùn gbogbo àwọn sẹ́ẹ̀rì tí kọ́ wọ́rin pẹ̀lú oṣù àwẹ̀ Ramadan. أكتفي بهذا والله تعالى أعلى وأعلم صلى الله وسلم وبارك الحمد لله رب العالمين ولي المتقين رحمن الدنيا والآخرة ورحيمهما والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وآله وصحبه أجمعين معاشر المؤمنين من الأمور التي يطلب من المؤمن أن يتأهل أن يتأهب ويستعد له استقبالا برمضان كما مر أن ذكرنا التوبة الصادقة النصوح ومنها استعداد النفس ومنها تنظيم الوقت ومنها كثرة الدعاء والذكر والاستغفار ومنها قضاء الدين الذي على وخاصة على النساء قضاء الصيام للعام الماضي أو قبله وغير ذلك مما ينبغي أن يستعد المسلم بها استقبالا نحو هذا الشهر المبارك أن يرسل الوقت oṣù àwẹ̀ Ramadan wàláhì oṣù tó tóbi ni o àwa ní kí ló yẹ kí mùsùlùmí fi palẹ̀ má dé alákọ̀ọ́kọ́ òun náà ni at-tawbatu as-sadiqa kéèyàn pọ̀ lẹ́ni tí ó máa túbá bó tẹ̀ jẹ́ pé ìtúbá kò kúrò nígbèsè ayé mùsùlùmí ní gbogbo ìgbà kathratul istighfar. والتوبة إلى الله كي من تتوبة أكفر الله العظيم وأتوب إليه قصي ما já ọmọ àwọn ara rẹ̀ kúrò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí òun náà máa onímọ̀nú balẹ̀ ìyẹ̀ntánù aláàáfíì bá sí ọ̀ ọmọ ènìyàn mọ̀nú ẹ̀ wàláhì ọmọ ènìyàn mọ̀nú ẹ̀ kódà báwọn èèyàn ò mọ̀ ọ́ ìyẹn lè kò síbi yẹn ṣe lè súnmọ́ èèyàn tó àwọn kẹ̀kẹ́ ń bẹ láà ìwọ àtọ́lọ́wọ́n ba ẹ lọ mọ̀ pé ogun tí ń ṣe wàláhì ọ̀hún àtọ́lọ́ kò rújú wọn náà má gẹ́gẹ́ bí ni amẹ́dá ọlọ́run kan ò mọ̀ omi sì ń bẹ ọ̀hún sápá kan ọ̀hún sápá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run ju gbogbo ẹ̀ lọ nínú nítorí kí mùsùlùmí ó mójútó òun náà ni kó túbá kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ ẹ̀wà nábì sallallahu alaihi wasallam pé ìmọ̀ kéèyàn túbá ní jẹ́lì àdùnnú ní jẹ́lì ha wàdíkì ha wàhálàníyàtì ha wàsẹ̀rì ha ó kéré ni ó hàn ni ó pamọ́ ni ó tóbi ni tààmúdì ha wà kápọ̀ ìhà èèyàn màmá ni èèyàn ṣàṣìṣe ni kéèyàn bá wá wà nínú àwọn apá kan ẹ̀ṣẹ̀ kó gbìyànjú kọjá rẹ̀ torí pé ìtúbà òdodo òun náà ni kéèyàn mú àwọn ẹ̀ṣẹ̀ kéèyàn wá jẹ́ kí ìjọsìn ọ báyàn lẹ́ni tó ẹni mímọ́ nínú ọ̀nà tí ìjọsìn fi rọrùn fún ẹrú wàláì téèyàn sì fi jèrè ìjọsìn náà òun náà ni kó túbá tí wọ́n ṣe pé tútúbá irọ́ òun náà ní pé àtàgàfóró àtúbá tí ó sì máa bá nǹkan yẹn lọ rárá eléyìí èyí yóò iṣẹ́ yóò kábàámà pé a ah, ti ń ṣe yìí mo gbọ́dọ̀ jáwọ́ kó ẹ̀ nínú kó torí bó ṣe yìí kọ́lọ̀ kó lò sábàdí dáadáa fún un yóò wá máa bẹ olúwa eléyìí nínú àwọn nǹkan tí yẹn gbọ́dọ̀ fi ṣeré láwọn ọjọ́ yìí ni kó ṣe ọ̀mọ̀dọ́nà tó dé èyí tó wá jẹ́ papambari rẹ̀ in fact òun lọ́ọ́ yẹ kákọ́ ti síwájú òun náà ni ọkàn ọkàn mùsùlùmí bó lọ́kàn mùsùlùmí ṣe rí nígbà tí ń palẹ̀ mọ́dọ̀ṣù yìí sẹ́mọ̀ pé ọba Allah ní alimun bi zati sudur gbogbo tí ń bẹnu gbáyà wa kò sí ètò pamọ́ fọlọ́ ọkàn yẹn gbọ́dọ̀ máa gbàdùnú ó gbọ́dọ̀ máa gbàdùnú ẹ bá ti rí ẹni tó ṣe pé ẹ̀mí rẹ̀ ìnira bá ẹ̀mí ẹ̀ ìfọkànpín bá ẹ̀mí ẹ̀ ó ń rí ìjọsìn olúwa gẹ́gẹ́ bí pé káì yóò kó bá wọn àwẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ̀n ní ìfúnkẹ́kẹ́ ẹ̀mí à ó ṣòro kódà ká ìjọsìn yẹn ó dé kọ́ máa ṣe ó ṣòro kó kí báraka ìjọsìn yẹn tó wà pẹ̀lú ẹni yẹn kódà kọ́ padà ṣe torí pé ń ṣe pẹ̀lú kí ni kùsàálà bọ́lá ń ṣe ròyìn àwọn mọ̀nàfíkì nù wala ya'tuna as-salata illa wa hum kusala tó bá wọn fẹ́ wá gan tó máa fẹ́ ṣe wọ́n wá kọlọ̀tì kọlọ̀tì ni ẹ̀sùn ìgbà tọ́lọ̀ tún sọ̀rọ̀ àwọn àyàtà kàlẹ́ kan tó wà lọ́wọ́ arọ́dún kòrójà làádùú làwọn ọ̀dà ọlọ́run ní tí wọ́n ṣe kí wọ́n ní kàn ṣe ni wọ́n bá palẹ̀ má dé walakin kariha Allahu bi'atahum ṣùgbọ́n wọn náà kórìíra gbọ́n ṣe di pé wọ́n padà ń ṣe é báyìí fọ́ọ̀sì yẹn pé tán bó láwọn á ṣe ìwà náà wà ní ṣe fásitì bàpọ̀ ọ̀hún gbogbo iṣẹ́ ẹ̀rí fẹ́ẹ́ kan rí ṣe ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n ni fásitì bàpọ̀ ọ̀hún ọwọ́ kọlọtíkọlọtí yẹn lọ́lọ́run fi bá wọn wí àwọn ìjọsìn yẹn wá ṣòro fún wọn bí gbogbo yẹn bá ń sálápá tètè tí wọ́n bá náà wá fè tí wọ́n bá Al-Qur'an tí wọ́n jíde láti tú àwọn èèyàn lẹ́nu yóò máa ní òun lára ni fatabatahum wa qila qu'udu ma'al qa'idin ẹ̀wọ́n mọ́nà wọn bá ti bá ẹrú lò torí pé ẹ̀mí yẹn ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ ìyẹn gbọ́dọ̀ fi ṣọ́ra ìyẹn nínú àwọn tó yẹ kéèyàn palẹ̀mọ́dì òun náà ní bahjatun nafs ìdùnnú ẹ̀mí kí oṣù alárùbáríkà kéèyàn máa rántí kéèyàn máa gbọ́rọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ń sọ nípa àwọn orí tí ba oṣù yẹn rìn kéèyàn máa wá ta ilé náà jì àtàwọn ọmọ wọn ti akópalẹ̀ mọ́ ṣàwẹ́ Ramadan inṣàlá sáà Ramadan mélòó lọ́ gbà gbogbo àwọn ọ̀rọ̀ yìí nínú ilé common sign àwọn àwọn ọmọ kéékèèké ètò àwọn pé fourteen ló gbà ní kínní kan àmájẹ mákínní eléyìí tí ń bọ̀ ọ̀nà ẹni tó gbọ́ ọmọ náà máa dùn ilé ìmánì ìgbà wo dáàdì ìgbà wo wọ́n bẹ̀rẹ̀ Ramadan ìgbà wo ní kínní kan sáfún wọn lọ sukùl ní Ramadan kí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ rí inú ilé rí common inú ilé kọ́mọ̀ jẹ́ pé ṣèṣì ilé náà abẹ́ni tó jókòó mú lérò òun náà ti ń sọ pé yẹnu sọ́run Ramadan lọ́pàá wa kọ́mọ̀ mọ̀ kàrà kí ni kàn ọ́ lára gbogbo eléyìí ẹ̀rí ẹlòmíì ìnira pé hey bó la ṣe pẹ̀lú ọ̀rọ̀ bíi pẹ̀lú ọ̀rọ̀ Ramadan yìí kọ́mọ̀ kọ́mọ̀ sí ọ̀rọ̀ mọ̀ ni ìwọ tó kọ̀kọ́ sí ìwọ́n ti ó ti ń fi lé àwọn ti jẹ́ àwọn mọ̀ pé hey oṣù kan bọ̀ bó bá dé tán gbogbo kò ní kí ni bẹ gbogbo ẹni báyìí fásitì ọlọ́ni á kọlọsíkọlọsí wọn náà ló dé bá wà kéèlà kọ́ọ̀dù máa kọ́ àìdí kò wá ní jèrè pẹ̀lú àwọn yóò wà pẹ̀lú àwọn tí wọn ní jèrè lóṣù yìí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀mí òun ni ó ti jẹ́ pé madaru alibada julluha fil qulub ọkàn náà ni ọ̀pọ̀lọpọ̀ jọ́sìn ọkàn náà ni èyí tí tara kan kọ̀ǹfàmù ẹ̀ ni arúkú agbẹ̀rísókè àṣẹ ń kọ̀ǹfàmù ẹ̀ ni ọkàn yìí ni ẹwù tọ́lọ̀ fi parí ẹ̀ làálàkùn pátákù kẹrì payà ọlọ́ níbi wọ́n ní payà ọlọ́ wọn bí payà wà sílùkùlù nínú ẹ̀ ìyẹn fi palẹ̀ má de òun náà ni kẹsàrà tó dùà ìyẹn gbọdọ̀ dákẹ́ àwọn ẹni rí àwọn ẹni àná tí rọmọdọ́nà bá ń bọ̀ wọn bẹ̀ lọ́wọ́ lójú abẹ olúwa pé kọlọ́mù ọba kó balagana hada shahri mubarak wàláyé ìyẹn máa bẹ olúwa ni pé tọ́ máa bẹ dáadáa bẹ dáadáa ìyẹn gbọ́dọ̀ yàn ẹ̀yìn ọ̀kan náà olùmọ̀ wọ́n tọrọ àdúrà fún ọ wọ́n tọrọ ẹ̀mí gígùn fún òní lórí dáadáa pé wọ́n ti jẹ́ pé òní rí dáadáa ṣe láyé kí ló kù mọ́ ẹnu tó rí gbẹjẹ yẹn kó mọ̀ bá a lọ kó lọ jèrè ẹ̀ kò sóore níbi ìfẹ̀mí ayé kó jẹ́ pé àárọ̀ rẹ̀ ọwọ́ dáadáa lẹ́ẹ̀ lọ alẹ́ lábọ̀ títí yẹn bá bá bá lọ yẹn ní kókó fa òun náà ń pè ní personal fitter òun náà láti bọ̀ àdúrà yóò gbọ́dọ̀ já nínú ìgbésí ayé mùsùlùmí husnul khitab àti bọ̀tán rí eléyìí mùsùlùmí ò gbọ́dọ̀ wá dákẹ́ láàrin rẹ̀ àtọ́lọ́wọ̀n ọba rẹ̀ kathratu du'a bẹ́ẹ̀ náà ni azikir ìrántí olúwa ẹlẹ́kẹrin àbẹ́lẹ́karùn-ún kó máa wá bí àwọn àdájọ́ nínú àwọn tó ní ṣe pẹ̀lú oṣù àwọn Ramadan kéèyàn máa gbogbo ẹ̀yin àìmọ́ ẹ̀yin olùpèpè nínú mọ́sálásí lásìkò yìí ọ̀yà àkàmù síyàm kọ́ máa wáyé ẹ̀ tó bá ní ìdájọ́ tó bá ní béèrè ẹ̀ tó bá ní kíní ẹja bẹ̀rẹ̀ lẹ́yìn ń bá nǹkan kan lọ ẹ filẹ̀ náà ẹ wá bẹ̀rẹ̀ eléyìí náà nínú pé èèyàn rẹ di èèyàn palẹ̀mọ́ ni eléyìí náà ó ṣe déédéé lànà òjíṣẹ́ ńlá Muhammad ètò wa jẹ́ fáínà tá a pàṣẹ ìṣiṣi òun náà ni àwọn ará ilé wa tán jẹ gbèsè àwẹ̀ Ramadan ọ̀rọ̀ kan bẹ tó fọ́nká láwùjọ wa ń bí ẹ̀rí ọ̀rọ̀ yẹn bẹ̀ nǹkan yẹn léwu àwọn yẹn ti fi àwọn fatiwa kà gbọ́ ó sì léwu òun náà ní ètò níṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn obìnrin mo lóyún ní láti à mo ní pọ́mọlọ́yàn lọ́dún yìí ọdún tọ̀hún náà àwọn olómi àwẹ̀ ọdún méje bẹ lọ́rùn rẹ̀ ọwọ́ àwọn ìjẹ́bẹ́ sẹ́fẹ́ à wọ́n ti lẹ́yìn tó bá lóyún àwọn yẹn ń tara wọn jẹ púpọ̀ bá àwọn yẹn ń tara wọn jẹ tí ìbáṣepọ̀ bá mú ìnira dání kéjì sí ìnira pé yá inú ń ta mí yá inú wọn ń ta mí fòfòfò ọkùnrin ní àìmọye ẹni tí inú ń ta ẹlòmíì jíjọ́ mi kò ní jẹ sáré ó sì pé yẹ sọ̀rọ̀ yẹn ní gbọ́dọ̀ ṣe sùúrù ni yóò ṣe sùúrù ni ọgbà àbí kò ní gbà ní tó gbà ní. ṣé wàá rọpòlọpọ̀ obìnrin kì í ṣe pé bẹ́ẹ̀ náà lórí tó lè kópa lára bá wọn wọ́n kàn sásábẹ́jẹ́ àwọn ti láwọn àtàwọn bá ń tọ́ ọmọ wọn ti ní kìnnì ẹlòmíì gan ọmọ rẹ̀ kìí ṣe pé ọ̀yàn tí ń fún ó nítumọ̀ oúnjẹ ní jẹjù lọ́kàn fún níbi sọ́ọ̀kì ẹ̀ òun ló sì ní wọ́n ti láwọn àtàwọn máa ń tọ́ ọmọ àwọn èèyàn wá sọ ẹ̀sìn ọlọ́run ọba di ẹ̀yẹ ẹni tó ṣe pé ẹlòmíì ọlọ́run mọ̀ ó ní wọ́n ti ní ká máa bọ́yàn yóò kà ṣe sínú wúrúwúrú kan ẹlọ́gbẹ́ fún kẹ́ni wọ́n ti ní àwọn máa bọ́yàn ni ó sì mọ ẹlòmíì lọ́bíṣẹ́ ọwọ́ àmọ́ bí ó ṣe pèpìà tí ò ní gbọ́mọ lọ́bíṣẹ́ o ọmọ tí ń breastfeed lọ́wọ́ ọmọ bí ó sì pèpè oúnjẹ rẹ̀ kalẹ̀ kó tó jáde láàárọ̀ yóò fún kalẹ̀ yóò tọ́jú ẹ̀ ó di ìrọ̀lẹ́ yẹyẹ kó tó dé ọmọ nù ọmọ tó bá kan tẹ̀sìn ọlọ́run à ah, wọ́n ti láwọn àtàwọn bá ń ṣe kí náà ń tara jẹ sí gbogbo orú àwọn nǹkan yìí then kéèyàn tó lè sọ pé à ah, ìnira dé nínú kọjá pé yẹn rí dókítà tó bí à ah, ẹ ṣọ́ra o ẹ ní nǹkan báyìí báyìí pẹ̀lú nature condition yìí ẹ gbọ́dọ̀ sí báyìí báyìí lẹ́nu tó wà tọ̀bí bọ́n fẹ́kọ̀ọ́. And to what trustworthy èyí wọn nìkan abe àbíyàn attempt wò à ìkẹyẹ fẹ́ yí wọ́ àmọ́ gbọ́rọ̀ wọn wọn à ń fún ọmọ lọ́yìn ìyẹn alóyún ẹ̀yìn kìnnìkan kọ́dà lómi yóò mọ kára pé à ọ̀rọ̀ èyí bí wọ́n náà èyí máa ń lóyún àti máa jọ́sẹ̀ lẹ́yìn wọn àti ìrọ̀lẹ́ wọn ti ìfún bí ilé tí oyún kọ́ mọ́ gbà wẹ̀ àwọn èèyàn ń tara wọn láwùjọ yìí púpọ̀ ká ṣọ́ra ìgbésẹ̀ rẹ̀ ń bẹ lọ́rùn lóyún wọn yẹn ti ní fìdíà fìdíà fìdíà nǹkan yẹn nídìí ẹ̀kọ́ o nítorí wọn bá má sí kò wá káfí mọ ibi tá a ti lọ nínú palẹ̀mọ́ ẹni pé kó flashback kọ́lọ̀ béèrè lọ́dọ̀ àwọn tí wọ́n sọ òdodo fún un pé àwẹ̀ tó jẹ́ kí ló tó fi gbà mo lóyún ní kinní kan wọn ó yá tó o ti attempt ẹ̀ wò rí kó o tó rọ́ọ̀lù fídíà sallallahu ta'ala an yufaqqihana fi ddin ad-dinu yusr ẹ lọ nóòtì ẹ̀sìn Islam ọlọ́run yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ẹ̀sìn islam ò lè wallahi àmọ́ kéèyàn má fi ẹ̀sìn yẹ̀yẹ́ kọ́ má tan rẹ̀ jẹ ẹ̀tàn jẹ lélẹ́yìí ẹ̀tàn ìtí fọ́bítìnira bá dé kéèsì ọ̀tọ̀ nu ọbọ̀lúwa sọ wàhálà lẹ́dínà yóò fẹ́ kó náà ó fi di tọ̀ á ó ní wàmán kánà màrí wàmán bọ́n àwọn àlá sáfẹ́rì fàáyídà tó nìyà ẹni wà lórí ìrìn àjò abẹnitọ́rẹ́ kó pè nígbà míì àmọ́ káwọn sọ di yẹtẹyẹtẹ kó ní kálukú pè àkíyèsí sílé sí àwọn ọmọ ìyá wa àwọn sisters wa àwọn mọ́dà àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn yẹn mú ọ̀rọ̀ kọ̀bọ́ ní tẹ́tẹ́rẹ́ o nasalullah ta'ala an yufaqihana fi ddin وأن يرزقنا الإخلاص والصدق في القول والعمل اللهم بلغنا شهر رمضان وعنا على طاعتك فيه يا رب العالمين اللهم عنا على صيامه وقيام وتلاوة القرآن فيه والعبادات والخيرات التي تصطحب معه على الوجه الذي يرضيك يا رحمن يا رحيم يا ذا الجلال والإكرام والله تعالى على وعلم صلى الله وسلم وبارك على نبينا محمد